róòmù orí kẹẹ̀ẹ́dógún. ǹjẹ́ ó yẹ kí àwa tí ó lera ìbá máa ru ẹrù àìlera àwọn aláìlera kí a má sì ṣe ohun tí ó wu ara wa jẹ́ kí olúkúlùkù wa kí ó máa ṣe ohun tí ó wu ọmọnìkejì rẹ̀ sí rere rẹ̀ láti gbé e nítorí Kristi pẹ̀lú kò ṣe ohun tí ó wu ara rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ pé. ẹ̀gàn àwọn tí ń gàn ọ́ ṣubú lù mí nítorí ohunkóhun tí a ti kọ tẹ́lẹ̀ a ti kọ ọ́ fún kíkọ́ wa pé nípa sùúrù àti ìtùnú ìwé mímọ́ kí a lè ní ìrètí ǹjẹ́ kí ọlọ́run sùúrù àti ìtùnú kí ó fi fún yín láti ní inú kan sí ara yín gẹ́gẹ́ bí Kristi Jésù kí ẹ̀yin kí ó lè fi ọkàn kan àti ẹnu kan yin ọlọ́run bàbá Jésù Kristi Olúwa lógo nítorí náà ẹ gbara yín mọ́ra gẹ́gẹ́ bí Kristi ti gbà wá mọ́ra fún ògo Ọlọ́run mo sì wí pé a ti fi Jésù Kristi ṣe ìránṣẹ́ ìkọlà nítorí òtítọ́ Ọlọ́run kí ó bàa lè mú àwọn ìlérí náà dúró tí a ti ṣe fún àwọn baba àti kí àwọn kèfìrí kí ó lè yin Ọlọ́run lógo nítorí àánú rẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ pé. nítorí èyí ni èmi ó ṣe yìn ọ́ láàrin àwọn kèfìrí èmi ó sì kọrin sí orúkọ rẹ. ó sì tún wí pé ẹ̀yin kèfèrí ẹ máa yọ̀ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. àti pẹ̀lú. ẹ yin olúwa gbogbo ẹ̀yin kèfèrí ẹ sì kókìkí rẹ̀ ẹ̀yin ènìyàn gbogbo. àìsáyà sì tún wí pé. gbòǹgbò jésè kan ń bọ̀ wá àti ẹni tí yóò dìde ṣe àkóso àwọn kèfèrí òun ni àwọn kèfèrí yóò ní ìrètí sí. ǹjẹ́ kí ọlọ́run ìrètí kí ó fi gbogbo ayọ̀ òun àlàáfíà kún yín ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí ó lè pọ̀ ní ìrètí nípa agbára ẹ̀mí mímọ́. Ará mi ó sì dá èmi tìkára mi lójú nípa tiyín pé ẹ̀yin sì kún fún oore a sì fi gbogbo ìmọ̀ kún yín ẹ̀yin sì lè máa kìlọ̀ fún ara yín ṣùgbọ́n ará mi mo fi ìgboyà kọ̀wé sí yín ní ọ̀nà kan bí ẹni tó ń rán yín létí nítorí oore ọ̀fẹ́ tí a ti fi fún mi láti ọ̀dọ̀ Ọlọ́run wá kí èmi kí ó lè ṣe ìránṣẹ́ Jésù Kristi sí àwọn kèfèrí láti ta ọrẹ ìrere Ọlọ́run kí ọrẹ àwọn kèfèrí kí ó lè di ìtẹ́wọ́gbà tí a sọ di mímọ́ nípa ẹ̀mí mímọ́ nítorí náà mo ní ìṣògo nínú Jésù Kristi nípa ohun tí í ṣe ti Ọlọ́run èmi kò sá gbọ́dọ̀ sọ ohun kan nínú èyí tí Kristi kò ti ọwọ́ ṣe sí ìgbọràn àwọn kèfèrí nípa ọ̀rọ̀ àti ìṣe nípa agbára iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nípa agbára ẹ̀mí Ọlọ́run tó bẹ́ẹ̀ láti Jerúsálẹ́mù àti yíkáàkiri àní títí fi dé Ilirikoni mo ti wàásù ìrere Kristi ní kíkún mo dù ú láti máa wàásù ìrere náà kì í ṣe níbi tí agbé ti dá orúkọ Kristi rí kí èmi kí ó má ṣe máa mọlé lórí ìpìlẹ̀ ẹlòmíràn ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. àwọn ẹni tí a kò ti sọ̀rọ̀ rẹ̀ fún wọn ó rí i àti àwọn tí kò ti gbọ́ òye yóò yé wọn. nítorí náà pẹ̀lú ni ààyè ṣe há fún mi ní àkókò wọ̀nyí láti tọ̀ yín wá ṣùgbọ́n nísinsìnyí bí èmi kò ti ní ààyè mọ́ ní ẹkùn wọ̀nyí bí èmi sì ti fẹ́ gidigidi láti ọdún mélòó wọ̀nyí láti tọ̀ yín wá nígbàkúùgbà tí mo bá ń lọ sí Spania n ó tọ̀ yín wá nítorí mo nírètí pé èmi ò rí yín ní ọ̀nà àjò mi àti pé ẹ ò mú mi já ọ̀nà mi níbẹ̀ láti ọ̀dọ̀ yín lọ bí mo bá kọ́kún fún ẹgbẹ́ yín ní apá kan ṣùgbọ́n nísinsìnyí mo ń lọ sí Jerusalem láti ṣe ìránṣẹ́ fún àwọn ènìyàn mímọ́ nítorí tí ó wu àwọn ará Makedóníà àti Akaya láti dá owó kan jọ fún àwọn tálákà àwọn ènìyàn mímọ́ tí ó wà ní Jerúsálẹ́mù nítòótọ́ ìfẹ́ inú rere wọn ni ajigbèsè wọn ni wọ́n sáà ṣe nítorí bí ó bá ṣe pé a fi àwọn kèfèrí ṣe alájọni nínú ohun ẹ̀mí wọn ajigbèsè sì ni wọ́n láti fi nǹkan ti ara ta wọ́n lọ́rẹ nítorí náà nígbà tí mo bá ti ṣe èyí tán tí mo bá sì ti di èdìdì èso yìí fún wọn tán èmi ò ti ọ̀dọ̀ yín lọ sí Spania mo sì mọ̀ pé nígbà tí mo bá dé ọ̀dọ̀ yín èmi ò wá ní kíkún ìbùkún ìrere Kristi mo sì bẹ̀ yín ará nítorí olúwa wa Jésù Kristi àti nítorí ìfẹ́ mi kí ẹ̀yin kí ó bá mi làkàkà nínú àdúrà yín sí Ọlọ́run fún mi kí a lè gbà mí lọ́wọ́ àwọn aláìgbọràn ní Jùdíà àti kí iṣẹ́ ìránṣẹ́ tí mo ní sí Jerusalem lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ àwọn ènìyàn mímọ́ kí èmi kí ó lè fi ayọ̀ tọ̀ yín wá nípa ìfẹ́ Ọlọ́run àti kí èmi lè ní ìtura pọ̀ pẹ̀lú yín ǹjẹ́ kí Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú gbogbo yín àmín. Ah,